Sura Al-Anbiya wa Al-Munafiqun eléyìí tí nítorí ẹni kí a ti ń súnmọ́ parí rẹ̀ lọ díẹ̀ díẹ̀ àbúrò ẹ̀kọ́ báàbá tuntun lónìí pẹ̀lú òbú ọlọ́mọ ọba tọ́lá rẹ̀ ga á tuntun lọ wọ́n á rán mi létí akọrin tó wọ́n sáàbì hmm. eh, ti wá ìwà ti ní kẹ́ǹjẹ̀ ìjọba òbí rà rẹ̀ yóò lè ó ráyè rà lórí. Sáàmù ẹ̀yìn kí nínú òbí dáwùsà rí, mo bá rọ̀ sí ìlú àtúndà ọ̀pẹ́ fún ọlọ́run ọba tó láàrẹ́ ga lẹ́ẹ̀kan sí ọlọ́run kọ́ pé ẹ wá ọlọ́run kọ́ jẹ́ ìjọba ní ìgbà ọmọ tó wà ní ìtẹ̀lẹ̀ wa pẹ̀lú ojú lọ ìwà pọ̀ ní mo ní ká tìlú ló tẹ̀lé. Suratul Munafiquna àwa bàdé bí a'udhu billahi minash shaytanir rajim. بسم الله الرحمن الرحيم

ẹgbọ́n lọ́dọ̀ ìwà ìṣọ̀lọ́ ọ̀yà ìgbóyè fún ẹbí. Tumẹ̀yìn tumẹ̀yìn tí ẹ̀ gbọ́rọ̀ tumẹ̀yìn tumẹ̀yìn tumẹ̀yìn. Màá pẹ̀lẹ́ ẹ̀dì yìí jẹ́ tumẹ̀yìn. ولكن tí wọ́n á bí ẹ̀sẹ̀ fẹ́ ọlọ́run, ẹ̀yìn náà tó ẹ̀yìn. يا أيها الذين آمنوا لا تنفقوا أموالكم ولا أولادكم عن الله ومن يفعل ذلك فأولئك إذا هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون lọ́nà tá a jẹ́ kí n ní. èmi Muhammad mi ni à ń pè mí lọ pé gbọ́n wá kàn mọ́ ní gbogbo ọmọ ọ̀bọ̀n bí kí wọ́n sùn lẹ́nu kan sùn sí. náà àtúndà ọ̀pẹ fún ọlọ́run ọba lẹ́ẹ̀kan sí ọlọ́run kó dọ́pẹ́ wá Suratul Munafiqun ọlọ́run ọba fi sóra yìí bá wa tú àṣírí àwọn ọmọ àwọn alágàbàgebè àwọn sọ̀bẹ́sẹ̀ ìlú sáà jọ yẹ wá wípé aburú wọn olóburú jù fara mùsùlùmí kọ̀ wá sí àwùjọ ìsìláàmù kan tí ń já tí ò ní sí múnà mùsùlùmí tí àwùjọ ìsìláàmù kan bá wà tẹ́ ẹ̀ bá rí àwọn mùnáàbì kí ń bẹ̀ ìsìláàmù ojú ìmọ̀ sáà ìpòlò bí àwọn mùnáàbì kí bá ti wá dé àwọn akẹ̀fẹ̀rí èèwà nǹkan mìíràn káàkiri mọ́ àwọn náà wọ́n máa ń lò láti bá ìsìláàmù jà ọlọ́run wá ń sọ̀rọ̀ fún wa nípa ìṣẹ̀lẹ̀ míì tó wáyé ní gọ́zúwátò lùmọ̀rọ̀ yìí tí gọ́zúwátò bá nílùú mùsùlùmí ńkọ tí bá gbàgbé. òun náà ni títí mo ra yán díẹ̀ fún wa nù ẹ̀ lánàá ní pé mùsùlùmí kan ogun ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ní kẹsẹ́ wọ́n bá bòra wọn. lọ́ba di wàhálà tẹ́lẹ̀ ìbá pariwo yá máa ṣọ́rọ̀ ní mọ́hájírì tẹ́lẹ̀ náà pariwo yá máa ṣọ́rọ̀ ní ọ̀nsọ̀ ẹjọ́ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ̀yìn tó wá jọ ike òṣèré tí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ náà ní ti ní ti wa mùsùlùmí ni wa ìpèpè ẹ fẹ́ máa pè òórùn tí ń gbé wá kọ̀dà ẹ̀jìnà ìyẹn ni Abdullahi lọ́nà ọba yìí wọ́n ta lólùgbọ́ lọ́ba ní kọ̀ọ̀kan ní sọ fún ní ẹ̀gbọ́n kan náà lọ sọ fún wọn bí mú sẹ́mìn kẹ́líbákà yàtọ̀lì sẹ́mìn kẹ́líbákà yàtọ̀lì kí ni túmọ̀ rẹ̀ sàmìn dálíbátà yàgòlì sẹ́nu ọ̀fẹ́ kéré sí ìrọ̀lẹ́ jájá rẹ̀ kọ́ jẹun kó yóò tán kọ́ wa kàrà wọlé kò jẹun jájá wa ti jẹun tó yóò tán kó ti kọ́ ma jẹ lówó ẹ̀ ẹ̀ mọ̀ tí wọ́n tọ́kọ̀ ìdílé ẹ̀ wọn tán ẹ̀ wọn ló jẹ tán ó fi kọ́ ma wá bá a

tá a bá ti kú ológun ká wà yí tá a dé ní sápadà ní mọ̀dínà sàyọ́kùnrin dáná ilẹ̀ àádùn ní hàlì àdáyì sàyọ́kùnrin dáná ilẹ̀ àádùn ní hàlì àdáyì ilẹ̀ àádùn ẹni tó jẹ́ ẹni tó pàtàkì lágbára jù ẹlẹ́yìn tí ti ọ̀hún abdullahi bin ọba ibo sàlùmí àtàwọn ọmọlẹ́yìn ọ̀hún tó ti tàjẹ́ inú àwọn tó ń Màdínà àìsù àwọn afáàtà sí ẹgbẹ́ ọ̀dọ̀ sí ìsàmáàní ó ní àkọ́dárù aláàmọ́ni àìsàn yìí oníjẹ́bẹ̀ àkọ́dárù ẹ̀ tẹ̀lé mi àkọ́dárù aláàmọ́ni àìsàn yìí ẹni tó lágbára jù láti kọ̀fẹ́ lómi ìjọba fẹ́ kọjá làkú ẹ̀rẹ̀lẹ́nì kan bá ní òun fẹ́ jẹun ìdarí sí ó ṣe tán àdìlẹ́ ń tọ́jà olóṣèlú wọ́n ní àbáyé òun àjáàzù àlá mẹ́nà ìlọ́wọ́yè àbí àmọ́nà ìlọ́wọ́yè ẹni tó kákàrà jù lẹ́nì kan bá fẹ́ rìn lẹ́yìn ìrìnjẹ bí ní wọ́n bá gbà lẹ́nu lọ́mọ ọ̀rá rí ní wọ́n bá sọ̀rọ̀ kọ́rọ̀ sí kò ní bí ọ̀rọ̀ ara gbà yóò gbà mọ́ra náà. ọwọ́ à ń pera rẹ̀ ní àjà àgbò mọ́ ń bọ̀ wá bí wọn ó ń fi ní mú báyìí wọ́n ni wọ́n bá lọ sọ fún àdámù sọ̀rọ̀ ìgbà tí wọ́n bá lọ wọ́n ní wọ́n ìwáyà mi ní pé ọmọ àdùgbò pé ànábì ọmọ máa dùn ìjábá rẹ̀ ọpọlọ sórí ẹ̀ka rẹ̀. ànábì sọ̀rọ̀ láàlẹ́ wájú sọ̀rọ̀ nígbà ẹ má pa tẹ ẹ pa gẹ́gẹ́ Muhammadu dín pa àwọn ọmọlẹ́yìn rẹ̀ sọ̀rọ̀ ìgbà tá a sọ̀rọ̀ yẹn tán Abdullahi bọ́nù ọ̀gáyì bọ́nù sàlùwẹ̀ ó ní ọmọ kan tí ń jẹ́ Abdullahi. òun jẹ́ abdullahi bùnú abdullahi bùnú ọ̀bẹ̀dùn. àwọn ìwà yà kan bẹ̀rẹ̀ sí ànábì ló jẹ́ ìjọpọ̀ rẹ̀ sí abdullahi bọ̀ abdullahi lọ́nà Abdullahi. káàkiri ó wà lọ́ba nígbà muhammad. orí rẹ̀ ànábì mo tọ́kẹ́ ní bàbá mi sọ́ba ìṣẹ̀lẹ̀ àti oṣù rẹ̀ pa tí tí ní ń pa yẹn ti jáde. wọn sọ

ó ní ìlú Madina sọ nígbà ọba níbẹ̀ fẹ́ là lẹ́bi jáde àlè mọ̀ mo fẹ́ jẹ́ ọmọ rí sí iyì ọlọ́run ló ní ló fún ẹni bá ta bá nàbì ló fún mi ò ní wọlé ló gbúdà ẹ lọ́wọ́ jà Abdullahi tó ń bá yìí wọn sàlẹ̀ òdòdó paramari ló pẹ́ ọmọ kọ́sọ́rọ̀jì àti áwùsù Madina ẹ máa bọ̀ ọmọ wọ́n lọ lè níbi tàbíkátà náà bí tọ́nà fẹ́ kiri kékeré ilẹ̀ ní ọ̀dọ̀ ìgbọ́n bàbá yẹn bí ọ̀rọ̀ ẹ̀ padà já sí lágbára ìbáàkù èyí dání ìlú nìkan àbíbí tó burú ẹ wá máa wá burú nífà wọ́n ní pẹ́ láyé rọ̀já náà ilà ìmọ̀dí náà sì tá a bá padà dé ìlú Madina í ṣe wa láyọ́kọ̀ ìjáná àárín nínú àárín ẹni ó bí ìlú bókẹ̀ bá mi sọ kí a bí ìlú afáàlù ní máa nà fàáyì ọ̀rọ̀ ó fi hẹ́rì ẹni ó bí ìlú tó ní tọ́pọ̀ nípa ẹ dákun ẹ já jẹ bí ọkọ àjọrò ní ti kí ni ìlú tó tara rẹ jẹ ìlú bìí dálọ́m kí ẹ lè bá gbọ́ irú tó wà lábẹ́ tí wọ́n ń sọ lẹ́yìn jáde máa rẹ ní báńkì ẹ̀ sí nǹkan tá à ń kí ni ìlú tó tara rẹ lẹ́yìn tó bìí torí kọ́ mọ̀ àdúgbò torí dínà ọmọ àdúgbò kọ́dà ó ti fẹ́ jọba àlú màdínà tá ànábì tó yẹ sọ́dọ̀ bá tẹ́ ẹ̀ lọ́dún yé tẹ́ ẹ bá ti rí ẹ̀yìn kan tí bá tí máa ń ti pé ìlú mi nì kó òdodo lójú ìwà mọ̀nà mi nínú gbàrà rẹ̀ ẹ wọ ẹni tí ẹ wájú yìí o tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ tọ́wọ́ ẹ̀ṣẹ̀ ń dé òkè kó òdodo lójú kẹfẹ́ bà ní wọn jẹ́ lọ́wọ́ ni ẹ mọ́ ṣùgbọ́n àwọn ẹni ẹ̀yìn ọlọ́run ẹ̀yìn sọ̀rọ̀ òjòjò kọ́ wá jẹ́ tó fi pọ̀ lójú ní pé kíni ẹ̀dá fún ìyára rẹ̀ kì í ṣe tàbí ètè lórí bí ìwà láti lè yìnbọn mi. ó fẹ́ nínú ọ̀wọ̀ àwọn amọ̀dáàmì oní àṣẹ̀ríyà tẹ́ẹ̀bálìgbè tẹ́ẹ̀bálì ẹni tó bá ti gbé tẹ́ẹ̀bálìgbè mọ̀ tí wọ́n ní afẹ́kì òfin ọlọ́run ẹ̀sìn ọlọ́run ní páàpù ní mi ẹni tó yé wa. la ẹni obìnrin tí ó borí ẹjọ́ lẹ́yìn onígbàbá ní màdínà wọ̀nyé torí pé màdínà ní ìlú àìmọ́ onígbàbá ní ó túnmọ̀ sí ké ní màdínà kò sí mo wìlẹ̀ bọ́ yí wọ́ tó mọ láwọn èèyàn ṣe rí ìlú mi mọ́ wa ìlú mi mọ́ wa ìlú mi mọ́ wa táwọn èèyàn sì kì í ṣe ọba tọrọ wa yẹ wá máa wọlé kí ìlú wa ni ndị ẹgbẹ́ yàrá kan wọ́n wà máa ń wọ̀ dáa wọ́n máa wà burúkú wọ́n wọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ àwọn bá ṣe sí nígbà tí wọ́n bá fi kíkiri náà wọ́n rí báwọn kan. bẹ́ẹ̀ bá wá tán ọwọ́ tó wọ̀n nígbà ọmọ sàkóso. àkàrà lọ ní ẹjọ́ ẹ̀ lájú olé nípa àbùkù rẹ̀. ìjọba yẹ̀ ní ọ̀jẹ̀ ìbáàbò ní ẹbẹ̀ ẹ̀bẹ̀ lásán ní ọ̀jẹ̀ ìgbà sára àtàwọn wa dẹ́kun rẹ̀ wò kí akọ́dà ti sọmọ ní wa yóò wá ní wa lẹ́nu àwọn ọ̀dọ́ wa ẹ̀pá ẹ̀nà ẹlẹ́nu lórí ìwà àbàjẹ́ ni o kéde lórí òdodo tó bá ti lórí òdodo ní àmọ́ ẹlẹ́nà kù ẹni bá fẹ́ pàdé àwọn ènìyàn alihamdulilayi ó ṣe bá tó akẹ́kọ̀ọ́ wa lé ìmọ̀ mọ̀kọ́ ikú lu àwọn sọ́la ìlú ní ìtòrí pé ó lẹ́tọ̀ tó bá tó ààrẹ yẹn kọ̀ lẹ́jà lọ́kọ̀ ọ̀sán ló dà kù ìdí mo mẹ́rin lọ́sẹ̀ ni pé ó ti bá tó ààrẹ pé kí àwọn olórí sọ fún pé kó kù ìlú kó kò nà. èèyàn lè lé ẹni tí bá ń pàdé jẹ́ kó o pàápàá tó ìbá tó sọmọ ìlú ọ̀rẹ́ rárá bọ́ọ̀ bá fọ́n abúlúkà bí ẹ lọ rí ẹ̀ lójú wa mi. ìyẹn bẹ́ẹ̀ tí wọ́n ẹni tó gbọ́dọ̀ lọ́wọ́ fífa òdodo ká sáwá fẹ́ pọ́ọ̀pù òdodo tó yé lọ́wọ́ nítorí kéèkì yìí sọ mọ́ ẹ̀ ní màbá yà ń kàtí mọ̀ gbọ́ sẹ́yìn bàbá wọ́n máa ní pé ọmọ ìlànà náà. يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا ولله خزائن السماوات والأرض ولكن المنافقين لا يفقهون يقولون لئن رجعنا يقولون لئن رجعنا إلى المدينة لنخرجن الأعز منها الأذل

ẹni wọn lágbára jù lọ́wọ́ pàtàkì tó ṣe rí kéèkì ní tèmi ẹ̀ṣẹ̀ ló buyè tó ṣe rí kéèkì ìtàn ọlọ́run ló buyè fún ìjọmọ ẹ̀ nínú bìbì ìbá ṣe rí pé ìmọ̀ ẹ̀sìn ẹ̀kọ́ ẹ̀sìn òun lọ bá buyè fún tó bá tó jọmọ ẹ̀ tó dà kò yé mọ̀rọ̀gbọ́n láyé mi yẹ wa ní mọ̀ sọ́kọ́ yẹ wa tó bá ṣe rí pé.

الأمين بشر المنافقين لأن لهم عذابا أليما بشر المنافقين لأن لهم عذابا أليما الذين يتخذون الكافرين أولياء الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيجعلون أيبتغون عندهم عزة فإن العزة لله جميعا وقد نزل عليكم من الكتاب وقد نزل عليكم الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يقولوا في حديث غيره وإما إنكم إذا إنكم إذا إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا. ọlọ́ni bá ṣe ní mọ̀nàmìrínà ẹ̀rì pọ́pá ń sáà ń kàmbí náà lóde ìwé ọlọ́ni bá ń fún àwọn mọ̀nàmìtì àwọn alágbàbàgẹ́dẹ̀ bá ń fún wọn ní ròdùnú ẹ̀rù ọ̀rọ̀ wọn ẹ̀rù là bí a ní ara wọn àgbà bá ní ní ẹ̀rù bẹ́ẹ̀ mọ́ ọlọ́rọ̀ kọ́dà wọ́n jẹ́ الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين àwọn tó ṣe ní dé ọ̀rẹ́ nínú tí wọ́n òun làwọn ti dé àwọn tó bá lórí ìgbàgbọ́ ìlú ọ̀ka wọn yẹn lọ́jọ́ wọ́n máa pẹ̀lẹ́ àwọn ní mòmìnì àwọn náà lẹ́sùn máa gbọ́ ẹnu wọn ìgbè gẹ́ni àwọn kìnnìkan kan sọ́jà wọn. wàhálà àwọn mùsùlùmí ti pọ̀ jù ẹnu wọn náà lẹ́bi máa gbọ́ pé ẹnìkan dáwèrè lẹ́sìn àwọn mìíràn àwọn ẹni wọn máa pẹ̀lẹ́ àálẹ́ eégún àwọn mìíràn lè dín ní ẹni ọba ní ọgbà wa pé ní tú orúkọ ọba tó náà tí ọba sọ wọlé lọ sí sókè fún ẹni ìzáta ó ní kí àwọn àmì ó sì gbé àwọn mùsùlùmí tàbí àwọn kékeré nítorí ayé ìlú ọ̀gá náà. abẹ́rẹ́ ó sì wọn mẹ́rẹ̀ nìkan fẹ́ jáde ìsìláàmù kan lóde àbọ̀ fẹ́ jáde kan lóde ẹni tó wá jẹ́ lórí ibẹ̀.

tí wọ́n ti wà nípò ńlá ńlá ńlá ńlá tí wọ́n ti ń jẹ́ nǹkan díẹ̀ díẹ̀ nínú ìlú lọ́ba sọ fún yín kí tẹ́ bá lẹ pa ọkọ̀ tẹ́ bá pa olórí yín gbogbo orí èyí ti ilẹ̀ yẹ iná lẹ́sẹ̀ ti padà máa lò á ti fà lórí lọ́wọ́ iná lẹ́nu ọdún bẹ̀rẹ̀ nígbà tó yà wọ́n ní kápá síbi tó yẹ ẹni fẹ́ jà lóko tó má ti pa ní ìlú wa ó lára sí à wọ́n ní bá a jà máa wà ń tó rẹ̀. Ah, nínú ọ̀yà yìí àwọn ọmọ ọ̀gá àá àpolo lórí ìwà náà lórí kòtò rárá o náà ló fi àjọ ìwà tó méjì. ìgbà tí lò pẹ́ẹ́ méjì ẹ bá ní ìgbà tó àwọn wà nílé tó lu ẹyin ìlú wọn wò wọn. ìyẹn àwọn ẹ sọ fún yín ah, kí ló dé dáàbò tó ní ọjọ́ wọn jà lọ. nígbà wọn bá wá jà lọ bá pòtìlì bá ní pòtìlì ẹ̀ mọ̀. sẹ́ni gbogbo àwọn tí wọ́n sọ̀pọ̀tì olórí wọ́n pa olórí wọ́n ti pa olórí. pẹ̀lú fáwọn kan ti wòye pé kájọ́ ta kọ̀ǹtò lẹ́yìn àwọn ni nígbà wọn pariwo wọn tán tí a kọ lórí wọn tán àwọn tó kù ń lẹ̀wọ̀n tó bẹ́ẹ̀ mọ́ láti kojú àwọn ọmọ àwọn tó fẹ́ wá gbàgbọ́ yorùbá láyé mi fi ẹ lọ wo sákìtì tí amẹ́ríkà mi tó fi di sọ ìra yìí di ṣe pàtẹ́ ẹ lọ kà ń kọ́ ìra rà yorùbá amẹ́ríkà lọ pàtó dáhùn sí ẹni balẹ̀ the same method of the same strategy wọ́n strategy wọn wọ́n kẹ̀ gẹ́gẹ́ àwọn kan ní ra. wọ́n kọ́ àgbà sọ wípé dàda àbùsà pamọ́ ó sì lọ mú un ìrọ̀rùn náà yìí.

ìwọ náà ló ń sọ ibi sọ́kà àwọn kan tí wọ́n ti para wọn kò báyìí tí gbogbo ní wọ́n ti bẹ̀rẹ̀ tuntun àwọn tó kò tó a ó wá sórí àwọn ààbò yòókù ká tó ẹni bí léèdì wọn. ọ̀gá wọn ní ẹ̀gọ́ ẹ̀gọ́ tí ẹ̀ bá gọ̀ lórí ẹ̀kẹ́ kọ̀ọ̀kẹ́ pa ọdún wọn. àwọn tí ọkàn wọn ò balẹ̀ tí wọ́n lè pa olórí wọn nítorí ara àbá. ààyè náà pé bá àgẹrẹ náà ní wọ́n bá tó jókòó tó lọ́dọ̀ wọ́pàá wa ní ẹ̀ka gbogbo àwọn eléyìí ẹ̀ẹ́bẹ̀ tààgùnà ẹ̀ẹ́dàgùnà ẹ̀ẹ́dà ẹ̀ẹ́wáyé àgbàgbára lọ́dọ̀ àwọn ọmọ náà ìwádà àwọn pẹ̀lú àdúgbò ìgbà àdúgbò ojú òkèlè ojú wa tó wà fọ́tò wọn ojú yẹn kan máa àánú wa ti wáyé pẹ̀lú gírì níbi kóńtà à tẹ̀lé nǹkan ìdókè àpá mílíọ̀n ẹ̀ńdì bá fi ọmọ ìyá tí wọ́n gbọ́wọ́ ní lórí àìní ń tọrọ àgbàkà ó lọ tẹ́lí gbàgbà ó wá tẹ́lí gbàgbà wọn gbọ́wọ́ ní tàbárù tẹ̀lé ṣèkùn èsì pọ̀ lọ síta rẹ̀ mo ti rí ọ tí mo ń dára ní wá ìtorí báyìí ó sì fìlà ẹ̀dùn ní àjíjà ẹ máa ń jẹ́ máa wọ́n ní wọ́n ti fìlà káwọn àgbàlagbà ní wọ́n fún àgbàlagbà jù ní ìsì sí fìlà ó lè dùn ìlà burúkú náà ni ìlú ẹgbẹ́ rẹ̀ wọ́n wá gbọ́ wọlé lórí. Ah! Ah! Tàbárùkù, ọwọ́ tàbárùkù lọ, ìwọ́n tàbí ẹ̀sùn wa lulẹ̀ náà nílẹ̀ wà kọ̀ọ̀kan náà ẹ̀dá kò sí ìyẹn mọ́kọ̀ ya rẹ̀ mọ́ bàbá rẹ̀ bá jẹ̀bi ẹni ọ̀fẹ́ ya rẹ̀ lẹ́yìn rẹ̀ ó ní mọ̀kọ̀kọ̀ ya rẹ̀ lẹ́yìn kí ni wọ́n wà lẹ́yìn kó ní ọmọ bá wọn kọ̀ ya rẹ̀ bá wọn ọkọ̀ ya rẹ̀ ni wọ́n sọ ọjọ́ ìgbà káàbù àwọn tó lọ ń pòlí lọ́wọ́ ní tó wá tó lọ́wọ́ gbà <laughs> ìyá máa mọ́kọ̀ yá rẹ̀ nù bàbá rẹ̀ ti kú ẹlò ìyá rẹ̀ ti lọ́kọ̀ ní lọ́wọ́ ayé mọ́kọ̀ yẹn ayé àwọn òsì ìkú wọ́n ti rún àwọn ọmọ nìkan nínú ni wọ́n rọgbọ́ ìyá àwọn ẹni kò ní ilé àdájọ́ tó kò sí àwọn ẹlòmí ti wá fẹ́ wọ́n ti gbé yàwó ayé ẹ̀kọ́ ẹni gbàgbọ́ ọ̀ọ́ bí wọ́n bá ti ẹ̀gbọ́kọ̀ yìí ní ìgbà kékeré ni ó lè jẹ́ lùgbòmí níbi tí ìjẹ́jẹ́ gan-an lábẹ́ wa lẹ́jẹ̀ ẹ̀jẹ̀ gẹ́gẹ́ wọn ni àwọn tó nínú fún ìzáta kẹrin ẹkẹkọọ ẹjẹ akẹ́kọ̀ọ́ níbi kẹta tó ń tẹlẹ ní nàìjíríà ẹ lọ wọ àjọṣepọ̀ ẹni ọmọ ẹjọ lórí nàìjíríà báyìí pẹ̀lú àwọn tí ìṣòro mùsùlùmí ní sọmjì àgbà gbogbo nǹkan tó wà within his power ló fi tẹ àwọn tí ìṣòro mùsùlùmí lọ́rùn torí mi pé mo ń wà nǹkan kan mo sì ní ìdí support gbogbo nǹkan kọjá tí fa ìjọba tí èsì ibì kan lé wọn lọ́wọ́ torí à ń tẹ wọn lọ́rùn torí mùsùlùmí nù mùsùlùmí ló yẹn àwọn mùsùlùmí pọ̀ tètè ṣùgbọ́n àwọn èèyàn yìí wọ́n fẹ́ ni ó sì fàlẹ́ wọn lọ́wọ́ ẹ dákun kí ní àbí kan ọ̀hún wáyé lọ́dọ̀ àwọn tètè yìí wọn náà ti jọ́ lọ mọ́lé ti ìtọ́yà mi lẹ́nu ni wípé tó bá sì rí ìkànnì ọmọ wọn tó mọ̀ tó kùrà ní tó mọ̀ tó tó mọ̀ tó kùrà ní ọlọ́wọ́ wa ní. ní wọ́n jọ́ láti àwọn àtàwọn tó gbé kùrà ní tààràtààrà kọ́dà wọn ló bọ̀ àká. Ah, àwa ẹ̀sìn ọmọ lára wọn yìí. ọ̀hún wá ìyí lọ́dọ̀ àwọn kèfèé ọjà bẹ́ẹ̀ àwọn tí lágbára ní jẹ́ wáyé ní jẹ́ wà lórí. Fàílà ìzáta lílà lílà a nínú Tí ìbá ti lọ. lọ. Ìwọ náà lọ bẹ́ wá kù láwùjọ Ọ wà kó àwọn obìnrin olóbìnrin nìkan máa Àwọn obìnrin máa máa láàyè ó pèrè àyè láàbà ó pèrè àyè lóṣù ó wà háyà olórin nínú mọ́tò àwọn obìnrin olóbìnrin yóò mọ̀ wájú kí lọ́sọ̀ fọlọ́ kí lọ ń yà yìí wọ́n lọ́wọ́ àti ìbìlà àwọn obìnrin olóbìnrin mọ̀ wájú ó lè ra sinimá dùn wọn ó lè ra jáàpù dùn wọn ó lè ó lè lọ ó bẹ́ẹ̀ bá fi wáyé lọ ọ̀dọ̀ àwọn akèbè ní yọ́ sẹ́ni fàínà lẹ́ ìzàtà lílá àwọn tó wọ́n yẹ ọláwọn tó yẹ ìdáwọn tó yẹ mọ̀ kò yẹ wọ́n káàkiri àyà méjèèjì mo ti líǹkì ara wọn ah, ah, tẹ̀lé mi máa tó ti já mọ́ra wọn àbí ọ̀já mọ́ra wọn fa iná ẹ̀yìn dáta ìlà nítorí gbogbo tí ń jágbára ọlọ́lọ́lù ẹni ọba wù lójú ẹni ọba sì lóhun ṣe fún bẹ bá lẹ́ẹ̀fẹ́ ẹ kankan ọjà àwọn mùsùlùmí lẹ òṣèlú ìjọba àwọn mùsùlùmí ìrìnlẹ̀ òṣèlú rẹ̀ Aláyàwó lóbi, àjẹ́ òbí. fẹ́rẹ̀ àwọn olùgbà ní ẹ̀yìn ọmọ ẹ̀bí láàrínlá àìlẹ́lá ìkàmà ń bẹ́ mi òdè àjẹ́ òmà lòdèlú tẹ́ bá tó kẹwàá lọ́wọ́ ní jẹ́ tó síbí àjẹ́ tó tẹ̀ rẹ́jọ́ jẹ́lú ọgbọ́n ní ìsìnkú ó tún ọba yìí náà lọ sí ibi tí ọbẹ̀ torí wọ̀ ibi tí ọbẹ̀ torí ní ọdún yìí náà kí lọ́wọ́ á fàyínà lè ní látàrí láàrín ìgbàmí ọlọ́bí gbogbo agbára ìlú mọ́ni ẹjọ́ àdúgbò ní kọ́dà àpọ̀tọ́ pọ̀ ní kókè bèèrè láyé àdúgbò tí tẹ̀lé ìtàní àdúgbò fáwọn tẹ̀lé ìtàn agbára ọlọ́run arábìnrin náà sọ́ọ̀tù lùsíkù lèrò ọ̀gbẹ́ ọlọ́wọ́n bá hàn nílọ pẹ̀lú payà màtí ọ̀rọ̀ kàkà tó bá kú oṣù kan ṣe tó dọ́dọ̀ ọ̀tá ẹ̀rú ti mẹ́ta wọn lẹ̀ ara tọ́rọ náà níṣe nìyẹn ọlọ́wọ́n ọba fún lágbára wà ní gbogbo ẹni ọba dàbà tó dùn pa ọ̀nà ọ̀padà lágbára láàyè rẹ̀ ولكن المنافقين ولكن المنافقين لا يعلمون ولا láwọn mọ̀lẹ́bí tó kàn mọ̀ ní kí ṣe àgàbà bíbí ní ìjẹ lágbára kí ṣe sọ bẹ́ẹ̀ fẹ́ ló ní ó jẹ́ ní iṣẹ́ ìfẹ́ ẹbí tẹ́lẹ̀ yẹn ẹbí kẹ́kọ̀ọ́ ó gbọ́dọ̀ rẹ̀ hùn jùlọ ní lórí ìgbóni ra àyíkò ọmọ ilé ìdè mùsùlùmí àwọn ọmọ rẹ̀ ń di ilé ìdè mùsùlùmí pọ̀ wọ́ọ́lú kàmá tẹ̀mí náà ọlọ́run lọ́wọ́ mọ́ ọ̀tọ́ nàbí ọ̀tọ́ wọn lọ́wọ́ pa ọmọ rẹ̀ bàrẹ̀ ọjọ́ ẹni ọba ti tẹ́ ẹni ọba ti tẹ́ ẹni jẹun kódà wọn lọ́jọ́ bá ti bá wọn lùkọ́ àyè wọn sọ kàlẹ́ kan ìwọ̀n àbá àyè lọ́jọ́ bá ti nígbà kùrọ̀ àyè kan gbàdúrà kò sí dáńtò bí ìtọ̀ wọn jẹ́ torí òun náà mọ̀ káwọn ẹ̀yẹ́ bẹ́ẹ̀ bá tó ń dé. ń jẹ́ láì owó ọ̀bá wọn tó? owó ọ̀bá wọn tó tó ṣe mo fi ìwúlẹ̀ pa ní ó ṣe mo lè mọ̀ ọ́n dà sí ọlọ́run ẹ dákọ̀ ẹ̀sìn wa ẹ̀sìn tó dáa ní ibi ẹgbẹ́ àdìyí mẹ́rin. èyí tí àwọn ti ní wọn nílẹ̀. àwọn tí wọ́n ń kọ̀ ní òlé ayé gan àwọn gírámà pé báwọn bá ti kọ́ ọ ní àwọn tó káwọn tó bẹ̀rẹ̀ lọ gbẹ́rẹ́ ń jẹ́ lára wọn. bẹ́ẹ̀ a bá yí yọ sàwọn oníkó ní ẹkọ́nọ́mì amẹ́ríkà ẹkọ́nọ́mì yóò gbà pẹ̀yẹ̀yẹ̀. ọlọ́wọ́n ọba lónìí ọlọ́lá kan lé kí ni wọ́n ní ìsàwọn tó ń nígbà ọlọ́wọ́n bá ń bẹ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ bá ti mú kí tẹ́sì ọlọ́wọ́n bá ẹ́ já wọ́n sọ wọn ayé pẹ́lú ọba tọ́lọ́ ìyá òjò ìyàjẹ́ ti tọ́lọ́ ìyà tí àwọn kan bá nù àwọn ọba ọkọ ìyà jẹjẹ wọn bá yàn kọ ìyà wàlẹ wọn ọkọ ìyà lè lè bọ tí ọjọ́ kan tí ọjọ́ kan mo gbọ́ tí wọn ti kọ ìyà ìyà la ẹ láti nu màmá rẹ ọwọ́ ajá yìí àwọn kan láwọn fẹ́ bọ ọkọ ìyà ìyàjọ fẹ́ bọ ọkọ ìdíwọ́ mi bọ ọkọ ìyà yẹn ebi ìyàwó ọkọ fún ọ náà kọ ìyà lè lè bọ ọbì jọ ìgbà mẹ́rin ebi ebi ebe ìyá wọn ọmọ tó ti wọlé tẹ́yìn tẹ́yìn níjọ́ tẹ́ bá rí ẹlòmí ìbàdí tó bá sì wọ́yà nínú ìbò wẹ̀ kó ní english wáyé ìbò wọ́n dà gbọ́dọ̀ ọjọ́ uk kò sì ní já fún rárá ẹ̀ sì rí àwọn tó gbọ́dọ̀ ìbò ní àti yóò já fún rárá àwọn èèyàn

ẹ ti tọ́ mẹ́ta ìyàwó kí ló tún kù ah ṣé wàá tó kí mo wá kù ìrara wọn lọ sọ bẹ́ẹ̀. ìwọ tó wàá yìí gẹ́gẹ́ nínú ayé ẹ̀kọ́ ilẹ̀ yìí náà ló ń jẹ ẹ̀kọ́ nǹkan tó bá dáná tó tún wá fẹ́ ti dìbò àkùkù wá pọ́ọ̀nù tó wá bàjẹ́ ọwọ́ ọ̀dọ̀ ọ̀sẹ̀ nǹkan láyé òtó fẹ́ẹ́ rí gẹ́gẹ́ mú lọ́dọ̀ náà jẹ́ fún ọlápẹ̀jú rẹ̀ ní ìbọ̀ bá náà ní láti àkọni ilé ìkàwọn lẹ́kọ̀ọ́ ṣe alájàgbẹ̀lì sí alájàgbẹ̀lì abẹ́gbẹ̀gbẹ̀ ni ṣẹlẹ̀ ẹ̀nà jẹ́ pé ọmọ ìyá wa kan lòsùn ó ń bẹ gáàbù nípa ọlọ́dẹ̀ fún ọ̀fẹ́ jíṣẹ́ ẹni ẹwà sọ pé pé ilé gbọ́ láíláí wọ́n jẹ́ mùsùlùmí yẹn ní ìgbà ó wá dùn ó wá ń banújẹ́ ó wá sí ilé ìlú rẹ̀ àṣé bí ṣe ń jáde ń kò ní fi two hours mọ́tílẹ̀ wo bìbò dà ẹni ọwọ́ abá sọ̀tọ̀ fún ikú òwò ìgbà tó ikú jẹ́kùsì ó gbẹ́ fún balọ̀ lójú ẹjẹ́ ti sẹ́ńdẹ̀ rẹ̀ lọ́nà àfàwọn kọ̀ọ̀kan tí ó ń kọ́ wa má lè nú lórí fún ìjẹun kọ́ wa ti di fáàpù ẹ̀wọ̀n kan kó ti di fáàpọ̀dà ẹ̀ for example tó máa ń jẹ family name mọ̀ ní ẹ̀ kẹ́rin lọ́kọ̀ òun jẹ́ ẹ̀rọ pé níbi tí wọ́n tán ti fún náà ẹ wá àwọn kíní ọmọdé fọlọ láàrin tó àwọn àti tí ayé rẹ̀ ọ̀rọ̀ yóò ti bàjẹ́. ẹjá sọ̀rọ̀ léde ìsìlámù lọ́nà ọ̀hún lòdòdó kọjọ́ mọ́ra wọn kí ló jọ mọ́ra wọn pé kọjọ́ mọ́ra wọn nà. ọ̀dún ìlú ọlọ́run ọba lónìí bọ́ ọba ti tuntun ọlọ́run ó rí bẹ́ẹ̀ bọ́ ti jọ mọ̀lẹ́yìn ànábì òdodo ó rí bẹ́ẹ̀ wọ́n láti nílẹ̀ ìmọ̀nà mìíràn láàyà láàyà àlàmọ́ ọlọ́run ọlọ́ríyá ayúhẹ́lẹ́bìnà àmàánú ńlọ́kàrí ọ̀rọ̀ àwọn mọ̀nà mi lọ́tà sí rí wọn débi kan ọwá tó nípa àwọn ìjàdó òdòdó ọlọ́jà wà mọ́. Yá ayúhẹ́lẹ́bìnà àmàánú sẹ́rí àwọn àyà yẹn para wọn ní wọ́n ti tó mára wọn ní ẹ má gbàgbé àyà kan kà ní sáà nàìjíríà àbí jẹta wípé mo bá gbé bàbí iná bá iná bá lè jà láàrín àwọn mọ̀nà tuntun

wọ́n jẹ́ mùsùlùmí lọ́dọ̀ ẹ̀yin mùsùlùmí wọ́n jẹ́ nǹkan mi lọ́dọ̀ àwọn tí ń jẹ́ mùsùlùmí kọ́dà lọ́dọ̀ àwọn onílé dínà wọ́n fi jẹ́ nǹkan mi. ọ̀rọ̀ ni wọ́n ìta kọ́ mú ìrànṣọ́ láti kọ́ òun tààlà básìkò ọ̀run bá tó ojúmọ́ ru àwọn tí ń jọ wọn bá ká sámú ní rẹ̀ wọn. bí wọn ọ̀rọ̀ yẹn àbí kò jò kó kalẹ̀ tẹ́wàá àdìgbà ti fẹ́ rúkú yóò gba ayé dìde ọ̀lẹ́ o. Sàlẹ́ kẹ́lí mi ò fi wọ́n ti fi wọn sálámù yóò àmọ́ kàyí sálámù. Sálámù wà sálámù sí sálámù sí ó ti ó ti fi mẹ́rin yóò àmọ́ bọ̀ yóò àmọ́ kàdùn àná kó ló làbí òkè bá yóò wá jọ yìí. Ó

pẹ̀lú àyàtà kan ní ìkàrí tí kíbẹ̀ rí wọ́n láyé ẹ̀sùkúrú náà lọ́hà ìlà ìlà ọ̀nà ní ẹ̀yẹ olùgbàjò láàtún ní fún amúwà lórí ń wówó owó tẹ̀ ń wá bá kún wàlá àwọn ọmọ

ولا حريص على الأموال تجمعها وفيت أن سرور ما لي أحزان غضب ويا حريص على الأموال تجمعها وفيت أن سرور ما لي أحزان

mọ̀ sọ bẹ́ẹ̀. جامرا لقراري جاري مجتهدا يا عامرا لقراري جاري مجتهدا مجتهدا بالله هل لقراري عمري عمران بالله آل هل بالله هل لغراب جاري عمران عمري عمران بالله هل لغراب عمري عمران بالله هل لغراب عمران ويا حريص على أموالك لمعوها ويا حريص بابا ويا حريص ويا حريص ويا حريص علي أموالك لمعوها يريد أن سروري ما لأحزان أريد أن

ọwọ́ abẹ́ ẹran máa ń onye oníwọ̀ lọ́ra fẹ́máìtì wá ìwọ máa jẹ lóye ń fẹ́máìtì fẹ́máìtì bí sí náírà lọ́rọ̀ ń bá wa ní kí tán lọ ẹgbẹ́ bí kú bá ti yọ owó dì mọ́ wọlé máa yọ yọ lọ́wọ́ ìgbẹ́nu àwọn ọmọ alárúbáwá mo gbọ́ ẹnu ọmọ alárúbáwá mo ti gbọ́ ọlọ́run bá tẹ̀gbẹ́ ọlọ́run bá tẹ̀gbẹ́ owó pọ̀ ọwọ́ ajá wọn aláàánú ti máa ń ṣe dáadáa tó wọ́n ti dáadáa ó ti wá ní ìtọ́jà kalẹ̀ nínú owó rẹ̀ pé kí gbogbo nǹkan báyìí àti pósìtì àwọn nǹkan báyìí nínú dúkìá mi lẹ́mọ̀ náà tọ́lọ̀ ọ wá fọ̀ ó sì lówó ó sì fọ̀ mọ́. ṣùgbọ́n ọ̀nà táwọn ọmọ rẹ̀ ní pàtẹ́ ti fi sáyò tí fẹ́ máa dàwọn ọmọ ìyá wọn sáyò tí máa fẹ́ máa dàwọn ọmọ ìyá wọn àdájù tí wọ́n á ń dé wà ní à ah, hmm, mo fẹ́ wo bẹ́ẹ̀ yìí yóò ti bá àdájù dé ẹ̀sìn kó àwọn alábá má dàgbà rárá ìjọ táwọn bá dàgbà kan ọmọ wọn ní má padà darí ayé tàbí wọn ní ọlọ́mọba jẹ́ mi wọ́n láti dé ọmọ ní bá fẹ́ ọlọ́mbà pàdádà àkọ́kọ́ rẹ̀ ẹ̀dá àkọ́kọ́ yìí lọ́lọ́run ló bá bá dókítà yìí ó rẹ̀ náà lóòótọ́ ìgbà tó wá rẹ̀ wíwá ní báwọn ẹ̀yẹ ṣe ń fi sí ọmọ yóò mọ̀ ká pé ọ rẹ̀ ni àwọn ọmọ tí mo dààmú lórí tó wà tí mo náwó lórí tó wà wọn àti ẹ̀wá kà fún wọn àti ẹ̀fọ́ adáàrò yìí pé àwọn ti jẹ́ nǹkan tán láyé wọn ò ní ìdí mímọ́ ni wọn àti dókítà bá àjọ mọ̀ pé owó ti ṣe bí òkú nígbà wà lóde bàbá wa ń bẹ lọ́mọ kan náà ọmọ rẹ bá ní bó ni gẹ́gẹ́ aliwáì bó ni ara bàbá ní ó ní sọ́rì ah, sọ́rì tó ń tọ̀hún ó ti wọ̀ pé ah, àwọn ti jáde ní ẹ̀rọ bó ti kọ́ ni bàbá dọ́ngọ̀ yìí gan ọmọ bá dé ní bá ń já wá sọ́sọ́ sí wọn nígbà tí wọ́n wá dé ẹ̀hìn àbájá ti kú bá ṣàánàlá bó la ti wá fẹ́ ṣe báyìí ah tàbí wàá máa mójútó kọ́ńtì tó wà ní báyìí báyìí yá Abdullahi láti bí ìwọ ló padà máa mójútó bẹ̀rẹ̀ báyìí ṣé ìgbà mójútó bẹ̀rẹ̀ níbo wà lè yọ máa mójútó máa wà ní àdìsẹ́ sọ ṣé wà ní àdìsẹ́ lálọ́ máa mójútó ilé ìjọba jẹ́gà wọ́n dà wọ́n pé bó láti sọ ìtàní ó bá ní ó láti àwọn ọ̀rọ̀ rẹ̀ náà lókè ayé dàwọ́ àwọn wọ̀n pé tí wọ́n bá ní àwọn ọmọ àbí ìpàdé àwọn ọmọ wọ́n á ṣe ní ogún bàbá wọn ní ìdíjú bàbá wọn torí wá di ara bàbá náà wà wọ́n ti dà ọ̀rọ̀ adájọ́ bá bàbá wọ́n ti fi ogún rẹ̀ ìdíjú rẹ̀. wọ́n ti sè é wọ́n tẹ̀lé àwọn agbọ̀n tán tó wá ní á ah, òkè ẹ̀ náà dàbọ̀ bó wá ní táwọn owó yẹn bá ti ń wọlé ṣe kálukú máa dìyẹn mú ni tó tiẹ̀ ní àbí a máa kójọ a máa pèsè láàrin ara wa. bàbá ṣe ní ẹsẹ̀ àtọ́rọ́ yìí níta ni ṣe ṣe àtọ́rọ́ pé á ah, ẹni kí ni kẹrẹ burúkú sí ìlú. Ah, wákùtù sí ìlú iye tí mo yà á lẹ̀ tó tọ́lọ̀ ilẹ̀ mọ́nà tí kò tó rárá ó sì wá bu owó mu kí àwọn ilé ilẹ̀ fowó lẹ̀. yà á mi rọ̀ á mi yẹ kọ̀ ọ́ mi yá á mi. ayé mo lọ wá ń dà fún lé lórí tó báyìí. thirty years ní bàbá buhari tó fi lé gbogbo òdìbẹ́ntì lẹ́yìn ìjẹun jọ̀rọ̀ lóye lálá ọ̀pọ̀ ó wá lé fún thirty years nípa ọ̀sẹ̀ náà rẹ̀ ó ní òun ṣe àdúrà pọ̀ kó lè dé kò ké owó rí ṣe àdúrà pọ̀ tó òun ṣe bọ́lọ̀ ló gbà ní ìṣe sọ pé jisú òun fẹ́ máa lọlé. yàrá mi rọ̀ nípa ara mi ó ti ní kó àwọn àkọ́kọ́ ó ti fẹ́ kéjì ó ní ṣe mo ti wà yíga láti jẹ́ pẹ̀lẹ́ olùsọ̀ àbí ọmọ sọ yẹn ó ti sùn kí làwọn wá láyé tí ó fẹ́ padà sílẹ̀ ọ̀rọ̀ aláàrẹ àwọn màálù tẹwàárí bá ní dé wá ń pa sóko tí ń lọ tásìkò ayé ń lọ tí ọ̀n láyé tí ń lé yọ kan tí ń lé oṣù kan tí rọmọdọ́nù náà tún lọ tí lé yọ tí two thousand and twenty ọlọ two ìgbésí ayé rẹ̀ ní pàtófò lọ ní ẹ̀jẹ̀. ọjọ́ ẹlẹ́bí ìgbésí wọ́n ní ó ní ọdún kan lónìí ó ní ọdún kan kò ní ọdún kan tó bá ní ọyọ wá ní ọdún kan ọdún kan sí yàrá ó dín ọdún kan bó bá ṣe yíké mítì ló lò láyé níjọ ọba di twenty five ló kù twenty five bó bá di twenty six wọ́n lò ní ẹ̀rọ kan tó dín ẹ̀rọ kan ó kù twenty tẹ́lẹ̀ ń wá pé kò lé mú. Wọ̀yá ṣàrí sọ́nà ara ẹni, àmúwá ọ̀rẹ́ ni sọ ní abọ́ ìgbàgbé. wípé ìdùnnú tó wọ́n máa mú wá wà láìbànújẹ́ máa sẹ́yìn rẹ̀ ń gbàgbé ah ó ti dé tó bàjẹ́ lọ́dọ́ta ọba àdìgbà lọ lọ́dọ́ta kò tó wá dé tó ta ó rí àwọn dé ẹ̀rìmọ̀ méjì kan báyìí wọ́n ti ń kú ojú rẹ̀ wọ́n ti ń tọ́ ọkọ̀ wọ́n ti ra tì í mọ́ra tọ́ kẹ́rì yẹn ìyẹ́kọ́ ni kókó ẹ̀yin ilé yẹn ẹgbẹ́ rẹ̀ lọ́gbà lọ rẹ̀ já lọ́dọ̀ àwọn ọmọ la.

à ń jẹ́ jẹ́ nígbà jẹ́jẹ́ ní jẹ́jẹ́ tí ó gbà wọ́n ní ìwà jẹ́jẹ́ ní àwọn ọmọ igbó lásán àwọn gbàǹgbẹ́ jẹ́ ní lọ́nà òfin jáde lọ́lọ́ àwọn ọmọ wọn ti wọ́n fún un láti gbà wọ́n lọ́lọ́ máa bí wọ́n mú lọ́nà ìsìnká àwọn ọmọ kí làwọn á ń kọ́ ọ́n láyé tó bá jẹ́ pọ́ ọ̀rọ̀ ọ̀rùn kọ́lọ̀ ní orí gbẹ̀yìn ẹ̀kọ́ máa rí léwu lẹ́yìn tó ti kú tí ọ yá wù mọ́ sí ìṣẹ̀lẹ̀ ńlẹ̀ lónìí kéńté bí ẹ má dùn tẹ̀tẹ̀ bí ẹ̀ mọ́ òkú rẹ̀ náà di kú egun rẹ̀ náà di kó lọ wọ́n kò lọ. nígbà tó bá dé ní bóyá pé wọ́n padà wá kó lọ àwọn ọmọ sùn kìí bóyá pé pé wọ́n padà wá kó lọ ní. Òkè ìka aláàánú aláàánú àdánù ìlà àdánù lóbìnrin táwa náà láàrin láyé tí ń jọ wá lórí ìtúlárò tí ó bẹ̀rẹ̀ sí fi ìyàtọ̀ pọ̀ ká máa ti tọ̀rọ̀ ọ̀lẹ́bí àtọ̀pọ̀.

ọ̀rá anyị ká ìran ọ̀rá àyè àti pọ̀ nínú àwẹ̀ nínú àwẹ̀ má bá lọ má ìtọ́ bá já òkìgbà anásọ̀rọ̀ ọ̀rọ̀ anyị àkàrà àyọ̀n ìlà àyọ̀n ẹ tí àwọn owó àwọn ká ìrojú bá ń kó mi jọ lọ́wọ́ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون ọlọ́run ẹjọ́ bá dánrú ẹ̀wò máa ń jẹ́ fàájì ìbáraẹ̀kẹ́ ń bá dánrú ẹ̀wò tó jẹ́ kiri ọlọ́run ní àwọn lẹ́nu hásùrù àdìkọ́sùrù ń lè tí a rí dọ̀ mí rò náà wọ́n lè ṣe àhásù báwo láyíká tó bá ní báwo láyíká kọ́ọ̀sì rúnà ẹni òfò ní wọn kò tún máa jíjọ́ sẹ́ni òfò mí lẹ́nu wọn ṣùgbọ́n ó ní àwọn gangan lẹ́yìn òfò bẹ́ẹ̀ báwo láyíká húmù lọ́ọ̀sì kò sẹ́ni ó tó kò tún wọn nìkan òfò tó tóbi jù déyàn máa ń ṣe láyé ó ní kí ayé má déyàn ọ̀rá yìí tọ́lọ́ bọ́yọ̀ owó ni bọ́yọ̀ ọmọ ni kọ́ òpó láàrin ọlọ́mọdé àwọn àwọn onígbìmọ̀ وتلك أن سرور الماء أحزان وقيل أن والمال أحزان الآن ويحريتنا الأموال تجمعها وتلك أن سرور الماء أحزان

tí ò ní járẹ́ jùlọ sí ọlọ́run yà wá yà á ọlọ́run yà wá yà á ìdárí torí rẹ̀ yà àjùtọ̀ òun ní kọ́nà fún wa bí a rí rọrùn kájà pẹ̀lú èdè àdàkàmọ̀ tí ń tẹ̀ nígbà kí ni wọ́n ṣe fẹ́ sùn làwọn eléyìí náà ti láti máa jẹ́ kí wọ́n máa fún àwọn èèyàn bẹ́ẹ̀ ni bọ́lá wọn kò ṣe wá lọ́run mọ́jà tẹ̀ sí mọ́jà alápàdà àti burúkú alámọ̀ yìí ọlọ́run ara tí òdùn mọ́ wa ní ọlọ́mọdé wa dà wọ́n ti alẹ́ tí wọ́n máa kí táwọn èèyàn máa ń jẹ́ máa sá fún ọlọ́mọdé alẹ́ ni wọ́n máa lẹ̀ lóko ọlọ́mọdé wa alápèjú lè bú fáwọn èèyàn wọ́n ń ta ló wa dàdó ayé náà fẹ́ alákòólé sẹ́yìn kọ́dé ìrọ̀rẹ́